mo ló ti ń bọ̀ tó yọ ẹ̀gbá dání. ẹ mo lọ yọjú sáwọn mẹkáníìkì yẹn. kò sí bí ọ̀tá ẹni ṣe lè ṣorí ká máa ló ṣorí dáadáa. ẹ kọ́kọ́ ń la nǹkan mọ́ mi lórí. kí ló wí. kò yé mi tí ò fún mi lóyún o. ìwọ wí èmi ò gbà. tí bá find out pé play hanky panky listen to me you will not get it. kí ni reason. alẹ́ ìyá àbọ̀. ọmọ ìtọ́jú ẹ bá ti lo ìbọn náà. tọ́lá ni ká wò ni o. Eh? Eh? yẹn gan ni mo torí ẹ mọ ẹ. confam. ṣé táyọ̀ ní wàá burúkú ṣá ọmọ mélòó ló ní kó dáràn káàkiri mi Lawrence ló ní wá bẹ̀ mí. ẹni mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn tí wọ́n ní kí wọ́n pa mí ti wá sọ́dọ̀ mi. So where's my son now? Lawrence ló yìnbọn fún Táyọ̀. mo ní ẹlẹ́rìí méjì lórí ẹjọ́ yìí. sọ fún mi wípé o ò gbébọn o ò jẹ pààyàn. iṣẹ́ gbogbo ọ̀rọ̀ téèyàn bá rí kò lè má sọ. The honourable minister. There are two courts. One is court of law and the other one is court of conscience. gbogbo tó bá yẹ kẹ́ ẹ dé NDA kí n tó ṣèdájọ́ mi. ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú wọ́n gbàgbọ́ wípé ipò àti agbára yìí ni ẹ lò. ó máa lọ ṣe statement. tell me what's right. yes sir. ṣó tán òun rèé báyìí ṣé ẹ rójú ayé báyìí tó bá ní kéèyàn máa wà dáadáa kéèyàn máa ṣèrèlè ṣé nítorí ọjọ́ ènìyàn ni ẹ wọlé kẹwẹ ẹnu ọkọ ẹ wò kú lẹ̀ ọkọ̀ ti pẹlẹ mọ́ wà burúkú ṣá ó ṣàkànṣá òkú wà burúkú kò tí ẹ rántí pé òun máa kú jọkọ̀ ẹ wòrán o àárí ẹbí kankan àwọn ẹbí ọkọ ẹ gan ọkọ lẹ́ni ọ̀nà àwọn ò mọ̀ rí àwọn ọmọ gan wọn ti wà látìmọ́lé ó yá kí lára fẹ́ ṣe. èmi o mi ò lè ṣòkú èèyàn tó bá mọ̀ pé òun lówó dá kó wá sí. èmi gan-an olúwa fún mi láyọ̀ mi ò lè sin òkú o ta ló wá fẹ́ sòkú báyìí. àrò ọ̀pá yín. tani kèrègbè. àti ọmọ gégigégi àdá ọmọ àyẹ̀nà. mo ní mo wèrè ti já wà. òjò lóró náà mú gi òjò lóró bọ̀ múlẹ̀ ilẹ̀ mo pè má dà mí o lálùkò fún wọn sóúnjẹ alẹ́. ẹ dúró bẹ́ẹ̀. orí rẹ ti lọ tó o gbọ́ ẹ̀rẹ́ kàtà irú sọ́run ah. àbí àgbà mi nírú àrífín ọ̀pọ̀ òrèlè ọmọ nọ́mbà ilé àrán sí náà ó ti wá pé soso ìrìnà kó orí soso lọ́jọ́ tòní èmi ló ń dá sàlẹ̀ sí. ilé mo pè ilé ọgbọ́dọ̀ dá mi ilé ọ̀gẹ́rẹ́ alákòóre rápẹ́ ìdègbèrè tí ju iláyà bíi kàlùkàlù wo wo mi ìwọ báyìí lẹ́ran àwa gángan ní pàkúté ó ti fi ẹsẹ̀ rẹ̀ rìn ebi kú tí ọkọ̀ rẹ̀ owó mi dáná yà wẹ̀rẹ̀. ó ní dáná yà wẹ̀rẹ̀. ọkọ̀ kan ni wọ́n yà ń dànù bí ọmọ wọ̀ ọ̀ya. bọ́ọ̀ bọ́ọ̀ ni o. ẹ ẹyẹ tó ẹyẹ fọ àgbègbè ẹyẹ tó mi lọ láàrin ò ẹyẹ lọ o ẹyẹ ṣí ẹyẹ lọ ó dá àbẹ̀gbé ẹyẹ ṣí mi lọ láàrin ò ẹyẹ lọ o. olórí àti gbogbo ọmọ ẹgbẹ́ ṣé bá a ṣe máa wò rèé tí ọba bá aṣọrun tó máa dójú ti gbogbo ẹlẹ́yẹ inú ìlú yìí tán ìlú kan gógó mọ́ àwọn aráàlú àwọn ẹlẹ́yẹ abìyẹ́ bàgẹ̀bàgẹ̀ a ò lè fò bó ṣe hùwà mọ́. ojúmọ́ kan ẹyẹ kan ni gbogbo wa la mọ bí ẹlẹ́yẹ ṣe pọ̀ tó kí Basọ̀run tó jọba o. bẹ́ẹ̀ ni o. gbogbo wa náà la sì rí ń ta àkù yìí lẹ́yìn ìgbà tí Basọ̀run jọba tán ọ̀kọ̀ọ̀kan ló ń yọ wá sọnù bí ọmọ wọn. ẹ kú ìrọ́jú ẹ̀yin ẹyẹ ayé ẹ kú àforítì ẹ̀yin ẹyẹ àgbà ọlọ́gbọ́n a máa dòmùgọ̀ tí ọ̀rọ̀ bá ta kókó nígbà míì ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ yìí dé báyìí mo ṣetán láti dojú kọ Basọ̀run fún ara mi olórí pápá ò kì í ṣe ilé ẹja tàlẹ́ni tó máa ní òun ọmọbi tóbìnrin ti ń bá bímọ ká tó ní ó kẹ̀yìn sí náà gbogbo wa la mú ẹnìkan ṣoṣo tí a lè dá agbára jọ fún tó lè bá wa kojú bá aṣọ ọrùn. kí ni àmì ìdánilójú tó wà wípé ara rẹ̀ yóò gbé ẹyẹ tómi lẹ́yẹ kẹrin tí a pàdánù lórí bá ń dágbára jọ lóòótọ́ alákìjà ò sí nípò kò sí nípò alàyè ó dá mi lójú tá a bá pè yóò jẹ wa ní ìwé. o nílò ayé o mo fẹ́ kó o lùlù ẹlẹ́yẹ láti fi pe alákìjà jẹ́ kó mọ̀ pé gbogbo ẹlẹ́yẹ ayé fẹ́ rù. Mm. ẹlòmíì. àpárínú ara wọn. bẹ́yẹ bá wọnú ẹyẹ. ẹyẹ ẹ̀yin àpapọ̀ ẹlẹ́yẹ ẹ̀yin olókìkí òru ẹ mà ṣeun mi mo mà dúpẹ́ tẹ́ ẹ mú mi kúrò nínú ipò tí mo wà ẹ mú mi kúrò nínú ìnira àmọ́ ṣé ò wá sí o. kó bá a má sí ni mo súnmọ́lá ọmọ àlàkẹ́ àìláṣọ lọ́rùn pàká ó tó àpérò fún gbogbo ọmọ eríwo ojú ti fẹ́ ti gbogbo ẹlẹ́yẹ Báṣọ̀run ti sọ gbogbo ẹlẹ́yẹ di yẹpẹrẹ. Báṣọ̀run. ọba tuntun tó wà lórí ìtẹ́ ni ìlú ń gbóná mọ́ gbogbo mùtúmùwà eléyìí ti sọ gbogbo olúwa di ajere. ìrànlọ́wọ́ rẹ̀ là ń fẹ́ alákìjà gbà wá lọ́wọ́ Báṣọ̀run. Thank you. Ìsá o Àlàní o bẹ́ẹ̀ bá roko kẹ́ bẹ́ẹ̀ bá rodò kẹ́ ẹ ni tèkúté ilé n ò pè yín fúkú bẹ́ẹ̀ ni n ò pè yín fárùn èmi alákìjà mo pè yín nítorí wípé abiyamọ kan kì í pọmọ rẹ̀ kó má jẹ afẹ́fẹ́ ayé o gbàǹgbé wọn wá ọ́díò ó yẹ bá rù wọ́n bọ̀ sọ́dọ̀ mi rù wọ́n bọ̀ sọ́dọ̀ mi àdìsá o àlàní o àdìsá o. Mm. <laughs> ẹ káàbọ̀ ẹ máa wọlé ó yá ẹ máa bọ̀ wá ẹ máa bọ̀ wá ẹ káre. ìyá mi ìyá mi. ẹ èmi ìyá yín náà ni ó yá àdìsá alani ẹ máa wọlé ẹ máa wọlé. ìyá mi. àdìsá ọkọ mi alani ọkọ mi ẹ máa wọlé ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ àdìsá alani. yábí yábí yábí. èmi alákìjà ìyá yín náà ni ó yá iléyá ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé mi ká lọ ẹ tẹ̀lé mi ẹ máa tẹ̀lé mi ẹ máa tẹ̀lé mi. ìyá mi àṣìṣe ò kan gbọ́ bẹ́ẹ̀ sì ni kò kàgbà ẹni tó bìnrin ò lè mú erédùn ọ̀mà tí ìdá ìyá mi mo mọ̀ wípé mo ti ṣe àṣìṣe mo wá ń dá májẹ̀mú fún yín wípé orí òtún ní sọmọ ní ọwọ́ mi mọ́ máa ìfẹ́ tẹ́lẹ́dùwà ní sífá òun ló fi fífá jọba nílé àdó ìfẹ́ tẹ́lẹ́dùwà ní sí ìrókò òun ló fi fìrókò jọba lókè ọ̀dọ̀ ìfẹ́ tí mo ní sí ọ òun ló jẹ́ kí n fi ọ́ ṣẹyin lójú ìlú ìfẹ́ òun ló wá pa ọ́ bí ọtí lójú òṣì wa o. ẹ má bínú ṣe rí ìyá mi ẹ má bínú ẹ dákun ẹ jìbù rẹ ṣé rí ojú kan ò sì lè lọ kẹ́gbọ́n mi ò mọ̀ ṣèdárò yìí gbogbo ìgbà ni ó mọ̀ ń jọ̀rọ̀ yín lẹ́nu ìyá mi àfi kẹ́ ẹ jìbù rẹ ẹ dákun ẹ dákun ìyá mi àbí àmọ̀ kí n bínú tán ẹ má bínú tán ìyá mi ẹ ṣeun. ọmọ òkúkú ní burúburú ká lè fẹ́kùn pàjẹ́ mo ti forí jì ọ́. ṣé ìyá mi. béèrè tó wà lọ́kàn rẹ. ìyá mi. mo fẹ́ bi mí pé kí ni mo ṣe wà láàyè àbí. ìyá mi ohun tí mo fẹ́ béèrè náà nìyẹn tẹ́ ẹ bá lè mú ní àti ìbéèrè. a béèrè ọ̀nà ìṣìnà ní tí àgbàlagbà ní ti fi í jẹ̀kọ́ abẹ́ ewé ló wà èèyàn fi hàn mọ́ ah. hmm. béèyàn báyìí fi wọn ọmọdé kò gbọdọ̀ fi lé lọ́wọ́ torí irú ọjọ́ yẹn ni lèmi ṣe é gbé sokúrò kiri nítorí ọjọ́ tí ẹ̀mí mi ò bá ṣèṣì bọ́ lọ́wọ́ ọmọ lẹ́yìn tó yìn mí ń sòkúrọ̀ ọ̀hún ló gbé ẹ̀mí mi ró tí ò jẹ́ mi ìlú jábọ́ wá wà lágbègbè méjì ayé òun ọ̀run n ò kú bẹ́ẹ̀ ni n wà láàyè bẹ́ẹ̀ ni n sì lẹ́sẹ̀ mẹ́bí mi wà kó tó di wípé àwọn ẹlẹ́yẹ wá pè padà. ìyá mi léyìí hmm? tó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ pèsè ẹgbọ́ kàǹkà láti fi dúpẹ́ lọ́wọ́ àwọn àpapọ̀ ẹlẹ́yẹ láti ṣe ètùtù tó tọ́ àti tó yẹ ká fi ṣèdúpẹ́ fún wọn àbí bẹ́ẹ̀ kọ́ ìyá mi ìyá mi hmm? kárí gbá kára gbá kárí gbà kára gbà káràràrà kára agbákan àgbàkan tí ń lọ rèé ra ẹgbẹ́ wáyé ìyá mi tí ò bá nídìí Yemọja ò gbọ́dọ̀ wá sókè odò kí ni nǹkan tí àwọn àpapọ̀ ẹyẹyẹ fẹ́ gangan. ọkọ hmm. làákàyè àmọ́ ọ̀rọ̀ inú rèé ṣọgbọ́n èèyàn. Hmm ẹbí ọ̀rọ̀ yín lágbára kí n sọ yín dọkùnrin náà àmọ́ ní ilé yìí. àdìtú ńlá dirú àdìtú ńlá diyọ̀ ẹnìkan ìgbérí odó kó pètè odó bẹ́ẹ̀ lẹ́nìkan ìgbérí ọlọ kó pètè ọlọ gbogbo ohun tí àwọn ọ̀tá yín bá dì nítorí tiyín látòní ó ti di àdìtú o ó dàdìtú. Àṣẹ ó di àdìtú. àṣẹ. ìyá mi hmm? kí tún nìyí. <laughs> ìyá mi ṣé pàtó ti dọkùnrin náà nìyí. lóòótọ́ ni ẹ ti dọkùnrin àmọ́ èròjà yín ò tí ì pé o. ẹ̀yin ìyá mi o aṣọ wọn dáa ẹ ṣeun o ẹ ṣeun mo dúpẹ́ ẹ kú àìdójútì mi. ẹ dákun aṣọ kí ni àwọ̀ yìí. aṣọ agbára yín rèé bó ti wà lọ́rùn yín láti sìn lọ kò gbúdọ̀ kúrò lára yín nígbà kọ̀ọ̀kan. ìyá mi ṣé wípé a ti dèrò jẹjẹ nílé a ti di ajá àbálẹ̀. bẹ́ẹ̀ ni o agbára ń bẹ lára yín bẹ́ẹ̀ ti wà. Eh, eh, àmọ́ o àdìsá àlàní alákìjà àtàná nǹkan lẹ̀ ń wò níwájú yìí ni ìgbà ọ̀tún ti dé o ọ̀rọ̀ mi yé yín alákìjà tèmi ó ti yàtọ̀ ó yá ẹ ṣíra lẹ̀ ẹ já lọ bá kábíyèsí lálejò ẹ já lọ yọjú sí kábíyèsí. àkìgbórí odò pètè odò. தனிமை kí ló dé tẹ̀ ń sá kíjokíjo kí ló ṣe yín tẹ̀ ń káyà sókè kábíyèsí ẹ má ti wọ̀lú o ẹ má lọ́wọ́ lú o kábíyèsí yìí ń gbọ́dọ̀ purọ́ fún aláfin ní ká gbá fotí tó. ọ̀ka ń dáná èrè ń fòun wọ́n ní kákèké lọ ṣẹ́jú wọ́n ní kàn ta o kí ló kù sígbó irú èèmọ̀ wo ló wọ̀ ní. kábíyèsí ogun tá a rò pé Olódùmarè ti bá wa ṣẹ́ láṣẹ tán pátápátá ọmọ ìdíkún gbẹ̀yìn wọ̀. ká ní kí ni nǹkan náà. Ah, ìyá wa alákìjà ni o bẹ́ẹ̀ ni alákìjà àtàwọn ọmọ rẹ̀ ni o ojú mi kòrókòró bá mẹ́rin àti àtọlóyè ọ̀tún àbí bẹ́ẹ̀ kọ́ ni. bàbá òdodo ọ̀rọ̀ ni o bó ṣe wí ojú mi kòrókòró báyìí tó wí o bó ṣe rí gan nu o àárí o bàbá mà nílẹ̀ rí ogún bàbá ni. òkú rẹ àbẹ́yìn. eré eré ọjọ́ ọjọ́ ni mo pàdé rẹ mo ní. Ah. o sì alákìjà bíi bó o lójú ayé àbójú rán tí bá ń lọ kòrò ó ti dé sọmọ. kábíyèsí ńlá mi kú tó kó di àmúrin mọ́ lójú ojú mi báyìí ni mo fi rí kòrò kòrò kòrò. ẹ ẹ wo nǹkan ní ìlú ṣe dáa ṣé kì í ṣe pé nǹkan tó ń ṣe ló kò sí. Ah, èmi náà bí ṣóògùn tó ti kó atọ́mọ ojú máa fara hàn tó. bókù ó bá tiẹ̀ wá fara hàn yóò fara hàn ẹni tí ò tí ì mọ̀ fóun ò tí ì mọ̀. ẹjọ́ lọ́yà lẹ́nu kábíyèsí lọ́yà mi náà lẹ́nu ni mo ní ah, etí mi nìkan kí ojú mi nìkan kí orí etí yín náà gbọ́dọ̀ gbọ́. alákìjà kábíyèsí bẹ́ẹ̀ ni o. ẹ ẹ filẹ ẹ bó bá rí bẹ́ẹ̀ a jẹ́ kó fẹ́ fojú àná wò kú ni ẹ bọra ìyá adégúnjú yóò bọ̀ láṣọ. bàbá ètò ìlú ọ̀ kábíyèsí o. alákìjà o tún làbú àbúpàdà ṣé o wá rí wíwá tó wá yìí mo fẹ́ kó o mọ̀ dájú pé o ṣe o lẹ́kọ̀ọ́ àjẹ́ lẹ́kọ̀ọ́ lẹ́bọ̀ lóògùn kọ̀ gbogbo orígun mẹ́rin àgbáyé wọ́n ti kọ̀ báyìí o. <laughs> ọba adégúnjú mo dé èmi alákìjà dé mo wọ̀lú padà mo wọ̀lú jìgan bí ẹ̀kú hmm. mo dé láti jà torótoró mo dé láti jà bí ìjì ẹ wá wí fún gbogbo ara ẹni jẹ pátá kí wọ́n tọwọ́ wọn bọ aṣọ bí bẹ́ẹ̀ kọ́ <laughs> kí gbogbo ẹnu ẹ sàn àyà máa kàn ọ́ ṣé iwájú kábíyèsí náà ló ti ń lé fùrù kọ́kọ́ ló ń ṣapá báyìí ló ń ṣapá báyìí ta ló gúnyán fún ẹgan tó ní tọbẹ̀ òṣòro ibo ló rò bó wọ̀ ẹ dákun tó sílé wọ̀ ni àbí ọmọ ibi tó ń lọ ni. <laughs> ọba adégúnjú wọn lòun poṣó bẹ́ẹ̀ ló ń pa àjẹ́ hmm. mo wá fẹ́ kó mọ̀ o èmi àjẹrè àwọn ọmọ mi méjèèjì oṣó mo ló ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Adékúnjú kí ló dé tó sì tẹ̀lé ilé ìṣòfò? bẹ̀rù akàn ní ká wá yọ yìí sí yín ká kí yín ni ká sì jẹ́ kẹ́ mọ̀ pé àti wọ̀ yìí o Adégúnjú ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. ẹni bá Ah ah, olórí ọ̀dọ̀ ẹ̀yin náà là ń dúró de látàárọ̀. ẹ̀ ń dúró dè mí. ló wá ń da yín dúró látàárọ̀. Ah, ah. ṣẹ́ṣin lọ sí tẹ́fẹ́ lọ eléni. ṣé ah, tà ní lọ. àìní lọ tí a jẹ olórí ọ̀dọ̀. o ti ẹ̀ gbọ́ mi nulẹ̀. mo ṣe à ń lọ náà. ẹ̀dẹ̀ mọ bí ibo lẹ̀ ń lọ. ọ̀dọ̀ kábíyèsí. ó di dandan ká lọ ká jàfẹ́ tọ̀ wá nínú ìlú yìí dákúnjá lọ àní lọ síbò. ibo lẹ ń lọ ṣe ń lọ kú di kò yé mi ẹ ṣe ti gbàgbé bí ọba wa ṣe ń dà lù irú tí ọmọdé sọ dàgbà sọ ṣé ẹ ti gbàgbé pé ọba wa ló ń rán jàǹdùkú àwọn olè sí wa nínú ìlú yìí àbẹ́sí nínú ìlú yìí ni. ìyẹn ní kò ara máa lò. ọba ilé ìwòsùsù kó dáná sí gbogbo alẹ́ ẹ̀kan ṣoṣo ó yẹ máa lọ ẹ lọ kú. Ah. olórí ọ̀dọ́ èyí sì àríìtàjọ wa lọ ah, ṣùgbọ́n ṣáà wà ní ẹ á jẹ́ pé tílé mi ò fi ṣù èyí ah, ló tilẹ̀kùn mórí ń tèmi lò. tí bá wí fún yín tẹ bá lẹ́ẹ̀ni gbọ́ tí kì í lọ lẹ́ẹ̀ni ẹ̀ni gbà. mo ti wí tèmi o mo wí tèmi o. ẹ̀gbọ́n náà kójú má ríbi gbogbo ara lògùn ẹ̀. Hmm. olórí ọ̀dọ́ ẹ̀ ń pàtẹ́wọ́ àtẹ́wọ́ lẹ̀ ń pa olórí ọ̀dọ́ ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún yín ìpéǹpéjú làlàáfilà bó bá kọjá ojú á di bàbá ṣé ò sí nǹkan ẹ wá jókòó sábẹ́ igi ẹ ń hmm. pàtẹ́wọ́ ẹ dúró ná èwo ni ká múnú ọ̀rọ̀ yìí ná ṣé ta lákìjà tó ń bọ́ bá fa wàhálà ni àbí tọba tó fẹ́ pa gbogbo wa tán nùlù olórí ọ̀dọ́ àtẹwọ́kọ̀ lọ̀rọ̀ wa kan ẹ jẹ́ ká tètè mọ bá a ṣe wá nǹkan ṣe sọ́rọ̀ wa. ẹ wò ó olórí ọ̀dọ́ nǹkan tèmi ní láti sọ fún yín ni pé àsìkò yín nínú ìlú yìí tẹ́ ẹ jẹ́ olórí ọ̀dọ́ lé gbogbo àwọn ọ̀dọ́ lórí tí ọba tó bá fi lè pa gbogbo wa tó ta bá fi lè pa òun nùlù yìí òun kọ yóò ní parẹ́ nínú ìwé. a sì tún ní dáríjì yìí pẹ̀lú gbogbo àwọn ọ̀dọ́ ni. ẹ ní sùúrù ṣé ojú iná lè wùrà ń run ni ta ló tó bẹ́ẹ̀ ta ló tó bẹ́ẹ̀ nú yín láti kojú ọba adégúnjú ta ló tó bẹ́ẹ̀ nú yín ẹ wá ẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ wá sọ̀rọ̀ pé kínní bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ̀fẹ́ mi lóye mọ̀ ẹ jẹ́ mọ̀ màá fòye yín lẹ̀. olórí ọ̀dọ́ kò tí ì le tó pé ẹ fòye lẹ̀ ah! ẹ mọ̀ gbọ́ àwọn àgbàlagbà wọ́n mọ̀ ń pòwe wọ́n ní a pọ̀ṣèlú nítorí pé a pọ̀ṣèlú ni àwa mẹ́tẹ̀ẹ̀ta ìlàṣẹ pé bíríkótó sábẹ́ gímbí. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ ká mọ ohun tá a máa ṣe nítorí kí oyè olórí ọ̀dọ́ yìí kó má parun lórí yín. kó má torí yín bàjẹ́ o. ẹ mo ti wá gbọ́ yín yé bó bá jẹ́ bẹ́ẹ̀ à lọ sọ́dọ̀ olóyè ọ̀tún à lọ sí tòsí à ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí fún wọn wọ́n bá wa wá àtúnṣe sọ̀rọ̀ yìí ẹ kú làákàyè. àbí hmm. ìdí ta ṣe ní lólórí ọ̀dọ̀ gangan nu àbí báwo ni. pàkátí bẹ́ẹ̀ ti wá sọhùn gangan ló ṣe dáa. bẹ́ẹ̀ ni. ẹ máa wá gbọ́ o kì í sáwọn mẹ́ta yìí là á lọ o á pe àwọn ọ̀dọ́ láàrin ìlú á pè wọ́n sí á sì jọ lọ ni. ó dà bẹ́ẹ̀ tó bá jọjọ́ rọ̀ ẹ̀já lọ. ìtẹ́ bá wí mo fara mọ́ mo fara mọ́. ẹ bójú bá wá yẹjú kó wọ́n wá yẹ o bẹ́ẹ̀ ni bó bá dọjọ́ rọ̀ ọjọ́ rọ̀ la

ẹ má bínú sọ̀rọ̀ mi yé yín ó yé àwa náà tó ti yé ṣùgbọ́n tí ń fa gbogbo ẹ̀ láti ìrídìí rẹ̀ a sì dákẹ́ àbádákẹ́ olóyè ẹ má bínú ẹ dákun ẹ wá máa lọ ẹ ní sùúrù ẹ fọwọ́nú. ẹ̀yin olóyè dojúmọ́ lè fi ọ̀rọ̀ tútù tútù lè fi tù wá lọ́kàn ọmọdé kú àgbà kú kò sí ààbò nílùú wa mọ́ abẹ́yẹ̀mí rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́. ẹ̀yin olóyè ẹwọ wò tó gẹ àlè mọ o inú ìlú yìí ti pa goroso àti ìyàwó rẹ tó wọn lẹrùkọ lọ inú ìlú yìí kan náà wọ́n ti pa ọmọ yìí onígi o ẹwọ ó tó gẹ àlè faradàmọ́. ẹ̀yin bàbá olóye ẹ atótónu ṣé ó nígbà tó pa gbogbo wa láàrin ìlú ni kábíyèsí máa jọba lé lórí tó pa kábíyèsí o ẹ ǹlẹ́ o ẹ̀yin olóye. kábíyèsí kábíyèsí bàbá. ẹ jọ kí ló ń ṣẹlẹ̀ lójúde mi o. Ah, àwọn ìlú ni o àwọn ìlú ni o kójọ já kójọ tá bá a ṣe rí wọn nù. kí náà ló dé. bí orí ogun bí orí ọ̀tẹ̀. jẹ́ ń wí òògbà ẹnu tiwa. àwọn náà ni ó fẹnu wọn sọ. kábíyèsí ẹ má bínú o. olórí ọ̀dọ́. kábíyèsí. kí ni tó ṣẹlẹ̀ o. kábíyèsí o kábíyèsí o. kábíyèsí ọmọdé kú ọ̀tá kú kò sí ààbò nílùú wa mọ́ gbogbo lè dẹ̀ ṣe fún wa a ò rí kan bẹ́ẹ̀ ni ebi ń pa wá nílùú yàbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni àwọn ọmọdé ò rí jẹ àgbà ò rí jẹ ó ń kọ́ àwọn ọmọ ọlọ́run àbí bẹ́ẹ̀ kọ́ yóò gbà pín lápín kú làǹbàbà làǹbàbà tó bí ọ olórí ọ̀dọ́ kò sábò nílùú ó di mélòó tó tí ì kú nílé bàbá ńlá bàbá tó bí ọ. kò sí kò sí àtọ́ awé ẹ̀ẹ́nẹ́bí ń pa yín tálẹ́bí ti pa kú. kò sí. mo pé kọ́lọ́kọ́ ó bọ̀rọ̀ kò ní. n ò pé kọ́lọ́nà òun mọ́yẹ̀ ná. tálẹ́ni tó ń lọ sídìí ìjẹ àtìmú rẹ̀ tí mo dí lọ́nà náà yìí ẹjọ́ rẹ̀ kọ́. wọ́n ní bàbá tí ń bọ́ ọmọdé jẹ iṣu lóko gọmugọmu mu ẹni báyìí mọ̀ ń wo àbí bàbá èmi rò pé ó dáńtọ́ lẹ́nu ni mo ṣe ní kàn fi ọṣọ lórí ọ̀dọ́ bí n bá wá mọ̀ pẹ́nu rẹ ó tutù lẹ́nu báyìí èmi ò ní kó múrù wọ ìwọ ìwọ kan rádaràda yìí ó ṣe ọ́ pí ògìdájí. bá a bá rí i tí wọ́n bí fálè nínú gbogbo yín kó tún padà wá àbí kí n gbọ́ nígboro wípé ẹ tó ń fẹ̀hónú hàn jàtijàti. jati lédèrèdè rọ́rùn ilé wa ń pariwo lẹ̀ ń kọrin ẹlẹ́yàánú lèmi ta ni ebi ti pa bàbá rẹ kú nínú yín lẹ́yìn òwúrọ̀ yìí kẹ́ sọ ta ni ìyá rẹ òrówó jẹun nínú yín ẹ̀yin ọmọ rádaràda à ń torí àjàjà ó pé ta ni ń jà lẹ́ńkùlé ọ̀hún ẹjọ́ ńgbà ń bá tìǹà oko mọ́ gbogbo ìyá ìpọ̀nrípọ̀n gbá bàbá ńlá baba yín bébí bá pa àwọn bàbá yín kú ẹ̀ ní máa wá kọrin rádaràda lójúde mi. ṣe ẹ rí òkú ntàtẹ ntàwa náà di ẹ ń sọ pé. òpònú olóye. ẹ rí wọn àwọn rádaràda ọdẹ ọdẹ ọdẹ ọdẹ ẹ̀yin yọ bọ̀dì ẹ̀sà tẹ́ ń fi garawa tó lé òṣòrí bíi bíi kéèmù ẹlẹ́wọ̀n ọpọlọ rẹ̀ dúdú olóyè kábíyèsí ṣé ọpọlọ rẹ̀ dúdú àbí òdúdú mo fẹ́ kó o wí fáráyé sọ fáráyé. àtó ó dúdú. èmi rò pọpọlọ rẹ̀ ṣì ni ṣé bí ìdí tí mo fi yọ ọ̀tún jọ́sínú mo ní ọ̀tún ò làákàyè mo wá lọ mú wọ jáde nínú erùpẹ̀ nínú ẹrọ̀fọ̀ ó lé lọ́gọ́rùn-ún ọdún tí ìran baba ńlá baba rẹ ti joyè ńlẹ̀ yìí rí mo wá mú ọ jáde kó o wá joyè mo rò pé onílàákàyè ni mo fi lé tọ̀hún lọ mo ní kí wọ́n wájú ọ̀tún àṣọpọlọ tìyẹ́ tó dúdú ju tẹni tá a lé lọ lọ. ẹ ẹ tí ì parẹ́ bí sọ ẹjọ́ wọn kọ́ bí ò bá ń ṣe ẹ̀yin tẹ́ kojú òṣùwọ̀n bẹ́ẹ̀ bá kojú òṣùwọ̀n ni àwọn ìlú ò wáyẹ̀ ní mọ́rú èsì fẹ́ fún wọn ebi ń pa wọ́n nílùú ìlú ò sáàbò ó dé yọ òkú ebi mélòó náà rí ń títì ìran bàbá ńlá bàbá wọn mélòó ló lè lù pa ẹ ò rí wọ kẹyìn funfun kọ́ ní ìwà funfun ẹni bá rí ìwọ tó o mọ́ láwọ̀ wọ́n rò pé o ní làákàyè ni bí mi bá mọ̀ pé olóyè rádaràdá ni ṣé bí wọ́n gbalẹ̀ kẹ̀ lọ́rùn yín wọ́n sì kó sọ́rùn àwọn tó ní làákàyè ìrọ̀rí dídán finú ṣèkísà ṣíọ àwọn yẹn gẹ́gẹ́. ẹ kú iṣẹ́ o ẹ̀yin ọmọ mo kí yín o ẹ kú àtàárọ̀ ẹ wò mí bẹ́ẹ̀ bá ti parí iṣẹ́ tẹ̀ ń ṣe gbogbo yín ẹ mọ ọ̀pọ̀ lágbàlá mi kẹ wá lọ jẹun ẹ kú iṣẹ́ o ẹ káre o ẹ yáṣẹ́ o ẹ káre o ẹ káre o ẹ káre o. àtàrí àjànàkú àtàrí àjànàkú kì í ṣẹ́rù ọba ọmọ. pé bóyá òkú bá ń wẹ̀yìn bó o bá bojú wẹ̀yìn tó o ráwọn nǹkan tí mò ń ṣe ó ṣeé ṣe kó mọ́ dùn mọ́ nínú púpọ̀ nítorí pé ẹni jẹ́jẹ́ ni ọ́ nígbà tó ń bẹ láyé àmọ́ jèbù rẹ o mọ́ bínú sí mi mo fẹ́ kó o mọ̀ pé ìjà rẹ ni mò ń gbé iṣẹ́ rẹ ni mò ń jẹ́ oró tí wọ́n dá ọ òun ni mo fẹ́ dá wọn. àwọn aṣebi àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n dẹ́mi rẹ̀ lógbòdò tí wọ́n sọ ẹ̀mí rẹ̀ di kúkúrú àwọn tí wọ́n rán ọ lọ sí ọ̀run àpàpàǹdodo wọ́n ní alábàmírèrè. ló rí mi àdìsá ó ṣèlérí fún un ọ̀pọ̀ ìjọba ọ̀pọ̀ olókìkí ju kejì ẹ lọ. ọkọ mi ó yá wà ló jẹun. ṣé oúnjẹ ló kù mí kù ni a mọ̀ pé òun tẹnumọ́ wà lọ jẹun wà lọ jẹun wà lọ jẹun. ẹ ti sọ mí dì fún lọ́rùn àbó lóúnjẹ kú tí ò mọ̀jọ́ oúnjẹ lọ àbí. Mm, nígbà tí wọn ò lórí tí mò ń rò bó o lè ṣe ni mo fóúnjẹ lọ mí gbogbo gbà wọ́n sọ mí ládégúnjú èmi rò pé wọ́n ní orúkọ ọmọ amóoromọ adé ọ̀hún wá dà báyìí táyé èmi ń bẹ níbi tó jọba sí tí ń jayé ọlọ́ba èmi ń bẹ lóko níbi tí mo ti ń wa kùsà tí mo ti ń ṣe àgbẹ̀roko bọ́dúndé ṣé ìdí eléyìí là á wà kú sí mo ti roko roko roko roko ẹ̀yìn mi ti gan ewúre ewu lógbó irùngbọ̀n làgbà níjọ́ wo lọ́ba ó tó wá kàn mí wọ́n sì ń pè mí ládégúnjú ká tiẹ̀ wá ṣe pé wọn ò bí èmi àti táyé mi níbejì ni ǹbá tó bá jẹ̀gbọ́n mi tó bá jayé títí tó bá jẹ́ ṣẹ́kù èmi náà ó gbà èmi náà ó jayé àmọ́ táyé ni èmi ni kẹ́hìndé rẹ̀ ṣé wọ́n mọ̀ gbà ládùúrà pé tó bá tún wá dàgbà tó dògbò kó kẹ̀mí àbúrò rẹ̀ ni àbí kí ni wọ́n wí nígbà ọlọ́run ó ṣe ìbejì ni wá ṣọba ọ̀tọ̀ sẹ́mi òpin wa lọ jẹun wọ́n jẹ́ o ọkọ mi èmi tí mo fẹ́ gbẹ̀mí ilẹ̀ tí mo farúgbó ṣé kò ní nǹkan tí mo rí ni. wọn ló mọ ohun tó o. àwọn ẹgbẹ́ mi wà ń gbòòrò tí mo mọ̀ wọ́n tán mọ̀ mi àmọ́ mo fi wọ́n lè mú wa fẹ́ nítorí mo mọ̀ pé òṣì máa jọba ni Adékúnjú wò mí kó tún mi wò èmi àmọ̀ pé ọmọ ẹyẹ làgbà èmi ni mo sọ fún ẹ pé o sì máa gorí àpèrè bàbá ẹ. lọ́dún wo nígbà wo <laughs> oṣù ni àbọ́jọ́. ṣòrí táyé lolú tó ń wò yẹn hmm. ó sì máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni mo sọ wọn àṣìṣe ó máa kúrò lórí oyè fún ìwọ láti gorí àpèrè àwọn bàbá yín èmi ni mo sọ bẹ́ẹ̀ ó máa lówó o máa lókìkí o máa lọ́rọ̀ ju táyé lọ lókejì ẹ lọ tí kò bá rí bẹ́ẹ̀ kò fọwọ́ rẹ mímu. àmọ́ pé mọ́nù mímu mọ́ jẹ nígbà wo nìyẹn ó bọ̀ sí wò mí bó o bá fi dídà tèmi wá kẹ́rù rẹ kó o mọ gba lẹ́yìn lọ o mọ jẹ́ kí n tún fi ìyà tó ń jẹ mí jẹ̀wọ́ náà o. <sighs> aṣọ ọrùn kò síbi tí mò ń lọ. nítorí mo ṣe máa jó lórí nílùú wa ṣíṣe ṣíṣe ṣì máa bá táyé lòlú ọba yẹn máa wá kàn ẹ́ èmi ni mo sọ bẹ́ẹ̀. <clears throat> aya mi lóòótọ́ ló wí bẹ́ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ ó ṣèlérí fún mi lọ́jọ́ ọ̀hún nítòótọ́ oníwọ̀n òjọba mo nínú wo ni wọ́n gbàjẹ́ oníwọ̀n lókìkí mo ní báwo láti ṣe oní gbogbo ayé ó mọ̀ mí ká mo ní kò sí bẹ́ẹ̀ gbogbo ń tá a pàdà náà láti dà yìí aya mi ò ṣe mo dúpẹ́ wò mí wò èmi Báṣọ̀run Adégúnjú èmi náà wá ń ṣèlérí fún ọ èmi ò kètìrí mọ́ wò èmi àkànlé òkúta òrí kowé ìjóògùn èmi amẹ́kùn láàyè ìlérí tí mo wá ń ṣe fún ọ rèé wípé nínú òjò nínú ẹ̀rùn bó o bá ti ń lọ wájú bó o bá ti ń bojú wẹ̀yìn èmi ló mọ̀ rí o ṣeun aya mi àmọ́ ó kù nìbọn ró o aya mi díẹ̀ ọmọkùnrin ọ̀tọ̀ àìdìtẹ̀ ẹranko kínkín ó rí àwọn oníṣẹ́ láabi àwọn ọ̀bàyéjẹ́ àwọn ọ̀lọ́run wájú pọ̀ wọ́n ti pàkọ́ wọ́n ti ń kóra wọn jọ o wọ́n ti ń ṣara wọn jọ wọ́n ti ń kóra wọn ní méjì mẹ́ta bíi mẹ́rin wọ́n sì ní bí egungun bá wọnú àgbẹ̀dẹ kò léèwọ̀ àfara ni ò gbọ́dọ̀ já. kí wàá lè tí ì rí ṣebí torí pé mi gèè séèyàn yẹpẹrẹ láàrin ìlú òun ló jẹ́ mọ̀ pé gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ láàrin ìtẹ̀yìn kábíyèsí gbogbo àwọn tí ń fòkùn ìjà pátápátá nùlú yìí ni kábíyèsí mọ̀ sí bí ti ń pa kúkúrú bẹ́ẹ̀ ni ń pa gúngùn ní rẹ́yìn àjẹ́. ìyálòdì ní tí ò wáyé mi rèé o kí wàá lè re rẹ̀ gan-an nínú pé kó má fi aráàlú lọ́kàn balẹ̀. kò yé mi o gbogbo àwa àpapọ̀ ẹlẹ́yẹ pátápátá láti sapá ipá ti pin níṣẹ́ lọ̀rọ̀ wa dàbí ọwọ́ tọ́gẹ̀dẹ̀ gbé tí ń fi ń nara ẹ̀. Hmm. dà kò burú èmi àti Báṣọ àti jọ fojú rìn jù a sì ti jọ bẹ̀rẹ̀ eré ayò báyìí ó wá kú ká wá mọ ta ló ta ta ló pè láàrin àwa méjèèjì. <laughs> jẹ́rìí mm. Mm. dàbí èpè ara àwọn amòòkùn sìkà ránṣẹ́ ọ dàbí pé wọ́n ń sún wàá bọ̀ àìsí ìrájẹ̀kù orò ìléyà. lóòótọ́. <laughs> ọ̀hún ẹ̀ wá ní ah, ah. ah, káti ẹ̀ wá pé <laughs> àgbàlá mi yìí kò jọ yín lójú rárá ṣé èmi náà bí mo ṣe tó yìí mo tún wá kéré ẹ̀ ẹ́ pẹ́ẹ́ rí mi pé kẹ̀ tiẹ̀ kí mi. ẹ mọ̀ bínú o àkófìrí ah, yín ni ìbájá àkófìrí yín mi bá bà kí yín àmọ́ tó bá jẹ́ yín gan kù lé ni mi bá tètè kí yín ṣùgbọ́n kékeré lẹ kéré bí ìralẹ̀ àbí kí ìyàtọ̀ òun àti ìralẹ̀ gan. ẹ mọ̀ bínú. Ah, kí ló kókó. kò sí nǹkan kan. Ah, bínú ẹ̀wẹ̀wẹ̀ èmi ò mọ̀ bínú hmm. mélòó lè rà níwájú adìẹ hmm. kékeré báyìí ń lòrò wọn dìé rí níwájú àṣà ọlọ́run ó pin gbogbo wa lérè gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa. bá mi. ẹ sáàmọ tẹ̀ jẹ́jẹ́ ẹ tẹ̀ jẹ́jẹ́ o. alákìjà irú àwọn ọ̀rọ̀ wo ní jáde lẹ́nu rẹ ah. ṣé wọn pe lówe lówe làálùlù àgídìgbò ni ọlọ́gbọ́n ní ju ọmọràn ní sìí mọ̀ hmm. ṣọ́ ara rẹ o alákìjà torí sìkìrì rẹ tó bá fẹ́ ṣeré ẹ̀tẹ̀ yóò ní kí wọ́n gbóhùn retí olùkọ́ lọ sanra àbí ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ wo mi wò ọjọ́kọ́jọ́ tó o bá tún dẹ́rù rẹ wò ó gbóhùn ara rẹ. Ah. Hey. ìmọ̀ràn rèé o ẹ wí fólódo kó má fi odó dé odò torí ẹ̀tẹ̀ ni yóò bá bọ̀ ọ̀bẹ. Hmm. sọ́tàn àbókù kò yẹ mi. Àdìsá Alani wọ́n mọ̀ pé yàrá yóò gbóòórùn ara rẹ̀ o. Ah. kí wọ́n dà lára. ẹni bá sọ bẹ́ẹ̀ sí tó láti fẹnu gbolẹ̀ wájú èṣù ó tún ṣetán àti fẹnufẹ́ra bí abẹ̀bẹ̀. bẹ́ẹ̀ni ẹ dákun ta ni ẹnu rẹ gbọrọ nù wọn. àbúrò rẹ burú ni wo ẹnu rẹ ò gbọrọ nìkan kódà àyà rẹ gbé ó ń gbé mo sí èrè. Ah, ah. ìgbà pàápàá ọmọ ta ló ń sìn kò yé ìfẹ́ mi. Ibi òfin padà bọ̀ máa fẹ̀yìn rìn bọ̀. tọwọ́ jí tiwa òbí tó. àwọ̀ àsẹ́yìn ni tirẹ̀. eléri ìjókíjó ni. máa bọ̀ báwọn. ẹ rí gbogbo tójú rẹ̀ rí ni ìwọ ló lọ rìn jíṣẹ́ fún paṣọ. wá wí fún wípé a ṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ ẹ ṣe wọ ẹ ṣe wọ ẹ ṣe wọ ọmọ ọ̀rọ̀ kí wọn ò ní jèrè. bí kìnìún bá búra múra tí kò dùn àdáká. alákìjà ń dún. ọmọdé ilé apalálá o. alákìjà ń dún. Jagodo. àgbàlagbà ẹ palọ́lá o. ọ̀rọ̀ yìí fẹ́ mọ rújú bọ̀ o. ẹ ta lẹni náà tó tó gbéná wojú ẹkùn láì ṣàwò. ta ló ní tòun tí ń da yín lọ́nà. alákìjà ni bàbá kò mọ́rọ̀ náà kékeré rárá o kódà tí kì bá sọ pé lọ́pẹ́ àjẹára omi yóò ti tẹ̀yìn wọ̀gbìn mi lẹ́nu. alákìjà. bẹ́ẹ̀ ni bàbá. ọ̀dà àwọn tó kù yín dà. ah bàbá ìfẹ́ àfẹ́wé oko àwa nǹkan bẹ̀ kódà kútáǹtì ó ti dèrò ọ̀run alákìtì olóhùn ọ̀pá ogbó olú irun ni. ó ti kú. ó ti kú. kábíyèsí a máa ń pọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ ó mà ti ń láàárọ̀ nù ó dàbí ẹni pé alákìjà wa bá wa ṣeré rárá o ẹ jẹ́ á tètè wá nǹkan ṣe sọ́rọ̀ ẹ o kó tó di pé ó máa wá rìn wá ń hòwò lù o abirú kí lélẹ̀. alákìjà ó pé kí ni rin ó o ó gbàgbé pẹ́ni tó fojú kékeré werin lè rí ń gbé lọ. èèyàn tó fojú kò gáwò kèlòkè ń kà láyà bí èèyàn fojú àná wò kó ẹbọrọ ò bá láṣọ alákìjà alákìjà olórí rèmi nulẹ. tó bá jẹ́ tèmi o tó bá fi dá ìdá ti tèmi tèmi eh. tèmi o èmi ò ní ní nǹkan kan bá wọn ṣe mọ́ láyé àti lọ́run. ẹ sọrí bọ́n ṣe sàn bẹ́ẹ̀ náà ló dà mm. Mm. èyí ló ti amú mi rántí ọ̀rọ̀ àdìsá àtàlà ni èmi gan fẹ́ ká bá wọn ní nǹkan kan sí pọ̀ mọ́ kó ní kálukú mọ́ sí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ah, ah. kí ló dé. àwọn ará bíi òun ní ṣòro gan èmi ló dé gbogbo ìgbà ah. bíi kọ́sà mọ kó ṣòro wá bá a ní mm. bí wọn ò bá tọrọ owó wọn tọrọ oúnjẹ kí ló dé sáyé wọn mo wá ni sẹ́mi mo kó bá wọn ni àbí kí ló dé tó fẹ́ gba aṣọ ọlọ́run mi. èso tọrọ aṣọ lọ́wọ́ rẹ ni. kò sí tí wọn lè tọrọ ọ̀yà ń jẹ wọn kò sí tí wọn tọrọ. àmọ́ kò yẹ kó mọ sọ̀rọ̀ báyìí. Mm. ọ̀rẹ́ wa dáadáa làwọn méjèèjì àmọ́jọ́ da gbogbo inú ìlú ìrù ni táwọn náà já yí ọlọ́ba mm. àbí ṣèrànrẹ́ kan jọba rí ẹrú kọ́ làwọn ranran bàbá bàbá rẹ̀ bí bàbá mi ṣe sọ fún mi nígbà náà àmọ́ ìṣòro ló wá dé báyìí ṣé bí kéèyàn sì ti fún wọn ní oúnjẹ kéèyàn ti fún wọn lówó bí téèyàn bá ní nígbà tí bí wọ́n fẹ́ tọwọ́ bọ̀yàn lápò àbọ̀ ń já wà lólè ìbò wá ní wàhálà tó wá sọ pé kinní kò dáa. sọrí sọrí pọ̀ ponú ah, ah. èmi ni wọ́n rán sílé tọ́n sọ pé ìrànwọ́ bàbá rẹ pé wọn kì í jẹ ọba pẹ́rú ni wọ́n ràn bàbá rẹ. dààmú obìnrin. ẹ kò sí wàhálà nígbà tí wọ́n ti fẹ́ sọra ẹ̀dá láàánú Samoria hmm. ẹ ó dáa báwọn kò burú ìwọ lè mọ wọlé kọ mọ fún wọn lóúnjẹ ṣèbí wọ́n ràn padà sóko ibi tó ti wá àbí. tó ah, eh, ti wá ń bínú ni ohun ẹ ti ń le. ń bínú àmọ́ jẹ́ ń tètè mọ orílẹ̀ mi aláàánú Samoria hmm. mo bá wọn ṣeré kọ́gbà sọ lọ́rùn rẹ̀ sọ́gbọ́ ìwọ̀n tọrọ aṣọ àti pé ọ̀rẹ́ wa á mọ̀ ríra. aṣọ obìnrin lèmi ní ọ̀dọ̀ ẹ náà láti lè tọrọ aṣọ wá. n'oge iná igi yí ọ̀gbẹ́ tó igi yí ọ̀gbẹ́ tó ṣé gàrí yín gbẹ ẹ jẹ́ ń tọ́wò fúnra mi ẹ dúró ẹ tó dé. Gbé wo tarábìnrin. Bàálù yẹn gbẹ̀rẹ̀ lò ní pọ̀. Èló ara yọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀. Oh, my God. bíbọ́ la dúkù sí. ẹ tà lẹ dúkù yàrá yà yín. ló mú ọ ọ jẹun ni àbọ̀ pàkúta ni. ìyá mi gàrí yóò pàkúta gàrí ojoojúmọ́ ẹ̀ ó ti ń sú èmi máa bá mu gàrí ajẹja ìyá mi ṣé kò sóúnjẹ mi tá máa jẹ ni ó gbóhùn ìwé ìwé tí ń dùn yìí ìyá mi gàrí ojoojúmọ́ ó sọ sú èmi o. ó sú ọ tàbí. ó ń sú mi àbúrò ìyàbọ̀ máa mu gàrí ojoojúmọ́ máa jẹjẹ ojoojúmọ́ ó máa kó ìwé ẹ̀gbẹ́ tán. ìyá o ìyá wa o ìyá wa ìyá wa. kí ni kí ni kí ni àwọn wo nínú ọjà àwọn ọ̀gá ọlọ́ṣà ni ọ̀gá ọlọ́ṣà nínú ọjà wọ́n ti kó gbogbo ẹrù náà nínú ọjà <laughs> wọ́n wà bẹ́ẹ̀ báyìí ìyàwó wọ́n ti kó gbogbo ẹrù ah, ah. gbogbo inú ọjà. ìyá mi wá gbà mí. wọ́n wá kó gbogbo ni wọ́n ti wá kó gbogbo ẹrù wa ní ọjà o wọ́n ṣe kó gbogbo kí owó wa lọ kó gbogbo ọjà wa lọ ẹ jẹ́ kó ẹ gbà wá ìyá wa o. àwọn aforúbojú ní ọ̀sán gangan. tó dáa náà kùbú ẹ fọkàn yín balẹ̀ ẹ̀yin ẹ mọ̀ nìṣó mbẹ̀ ìyá àjọ débẹ̀ ká máa nìṣó yà wá. ẹ mọ̀ nìṣó ẹ mọ̀ nìṣó ẹ mọ̀ nìṣó ẹ nìṣó. tún ni alẹ́ tí lápá mọ̀ ni ọ́ o dúró ṣé àròkò tí mo fi ránṣẹ́ sí ọ̀gbọ́n fi jíṣẹ́ ni. abẹ́ àgbà mi ẹgbẹ́ ajálajá gẹ́rùrà fún mọ́bìnrin torí ọlọ́run èmi lọ́ọ́ parọ́kò fún irú àròkò òfurá dáadáa wo lọ́ọ́ pa àròkò tó pa àbá ti ẹnu wo kọ̀ọ̀kan èmi sórí gbogbo ìtiwọ àtàwọn ọmọ rẹ tí ọ̀rẹ́ èèyàn bíi tẹ́jọ́ ń ṣe òní báyìí lẹ́ẹ̀dẹ́kun rẹ̀ ìgbà ẹ̀yìn ìyá mi òṣòròǹgà àtòríjàpá àtẹ̀dọ̀jọkàn àtìfújòròrò gbogbo ní ọ̀tá mi ara kàràkí ilẹ̀ kú ilẹ̀ ó ṣá èèwọ̀ èèwọ̀ èèwọ̀ èèwọ̀. olórí burúkú ìtún fẹ́rẹ́ jẹ ó bá ti dúró kí fẹ́ dára burúkú kí ló ju ẹ. máa wò máa wò máa ah! wò fọkàn rẹ balẹ̀ bí ajá bá fogún ọdún sáré ẹran ògún ní í ṣe ó máa ń sọ bẹ́ẹ̀. ó ya fílẹ̀ àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀ àbọ̀ abálọ̀rọ̀ rẹ̀ iléyá inú ọ̀rí bíi bá ní o ṣé o mọ̀ pé bínú bá rí bíi bá kedere làárí kan àṣèlú. bẹ́ẹ̀ni. bó o bá mọye ìfẹ́ tí mo ní sí ọ ni bínú mi bá ṣe é là ó mọ̀ pé wọ́n mo nífẹ̀ẹ́ jù. ìdínú tí mo ṣe kó gbogbo àwọn nǹkan ní mi tí mo fi kó wọn lé ọ lọ́wọ́. kábíyèsí. àmọ́ wá ṣọ́ra o mọ́ ṣọ́ra o oúnjẹ tí baálé ilé ìjẹ ìyáálé ilé ò gbọ́dọ̀ ṣe. kábíyèsí ẹ pa mí. ẹ pa mí. nítorí pé n bá ráwọn tó tẹsẹ̀ àgẹ̀rẹ̀ lórí àwọn ilẹ̀ tí mo fi ṣọ́. kábíyèsí kò sẹ́ni tó tó bẹ́ẹ̀. wọ́n jó onítọ̀hún bí náà ti jó léwé ni o wọ́n sì lábísàn kó ti làrókò tó gbàbọ̀dé. kábíyèsí ẹ̀yin ẹ rí i pé ńgbà tẹ́ ti sọ̀rọ̀ ilẹ̀ tó wà níbi ojú odò ní àti wọnú ìlú tẹ́ ti sọ̀rọ̀ ẹ̀ fún mi àti wàá lọ gbin pèrègùn yípo gbogbo ilẹ̀ pátá àwa gbìn láti bí òkè lọ́hùn láti bí òkè àpáta hàn á gbìn lójú odò ni gbogbo ẹnikẹ́ni tó ti mọ̀ pọ́n ti wọnú pèrègùn ó ti ta sí àgẹ̀rẹ̀ nu gbogbo ní ẹ̀sìn mọ̀ pé ilé ọba ni ẹni ọba kónú ilé ọba àwòwò òwò ni kò jù bẹ́ẹ̀ lọ. ẹ kó sọ fún àwọn tí ń bẹ nítòsí rẹ o iná ni o kò mójú ẹni tó dá o. mo mọ̀ bẹ́ẹ̀. bá a bá rẹ́nikẹ́ni tó bá dán wò wọn jó o. àdúpẹ́ ah, o ayọ̀ abara títí o kábíyèsí kábíyèsí o a kú oríire jókòó ah, ah, ìyáálé inú mi dùn ní oríire ni oríire ńlá ni jẹ́gun mo fẹ́ lè tutù ó dé ìdùnnú ni ìdùnnú ló ṣubú ìṣẹ́gun láyọ̀ kábíyèsí ẹ wo ọwọ́ ti tàwọn amòòkùn síkà gbogbo àwọn tí ń dàlú wa irú tí wọ́n ń dàlú ìlàmú eh. tí wọn ò já fẹ̀dọ̀ lérí òróró eh. ọwọ́ ti tì hàn. adúpẹ́ adúpẹ́ gbogbo àwọn amòkùnṣèkà tí wọ́n ń jalè ní ìlú yìí wọ́n ti mú wọn ṣé kó eh, báyìí bí ìgbà ẹ̀kún mẹ́rin ni. ìwọ ni ọtí ẹ mú ọ kí ni n ò ni mo wá tí gẹ̀ orí tí gẹ̀lẹ́ lọ lọ́tọ̀ ni wọ́n mú ọ kábíyèsí. àwọn. wọ́n máa wọlé àwọn adigunjalè tí ń dàlú wa ìlàmú wọ́n ti mú wọn o. ọwọ́ wọn tẹ̀ wọ́n sí náà. àwọn tó ń lọ́rùn wájú pọ̀ mọ́ ti pàkọ́. Eh, kábíyèsí ẹ ṣeun tí <laughs> wọn já fẹ̀dọ̀ lórí òróró wọn ti mú wọn. ṣé kó báyìí ni bí ìgbẹ́kùn mẹ́rin. àwọn wo gangan lórí wọn mú ṣáwọn ọmọdé ni àbáwọn ọ̀dọ́ ìlú. Ah, rárá o ọdẹ ẹ̀wẹ̀ alákìjà ló mú ọ. Eh, alákìjà àtàwọn ọmọ rẹ̀ ló mú wọn. obìnrin bí ọkùnrin ni ah! àdúpẹ́. ẹ wo ah, ó ṣe gudugudu méje yẹn. alákìjà mú wọn. ó mú wọn ó ti mú wọn kábíyèsí. ó mú wọn. sínkún ni bí ìgbẹ́kùn bá mẹ́ràn báyìí sínkún lọ mú wọn. ó mú wọn. gan kábíyèsí kábíyèsí olúwa mi ò ó mú wọn kábíyèsí o okùn ti mẹ́ràn. àwọn olè pọ́n mú. àwọn tí ń dànù rú kábíyèsí àwọn olè. àwọn adigunjalè ah! ọwọ́ alákìjà tẹ wọn. ṣé kò ní ọgbọ́n mú ni. ọ̀dà. <laughs> kábíyèsí o. ọ̀dà. ìyálóde gbogbo wọn wá kun ẹ lọ. ṣe pé inú kábíyèsí ò dùn sí. Ah, ó rí bí ẹsẹ̀ rìn músẹ́ ni ó mọ̀ pé inú ẹ̀ ní ìdún àpamọ́ra bí ẹ ṣe wọlé lọ ní ìsìn àfẹ̀mọ́kọ́ yẹ pé ọlọ́mọ owó wa fún wa ni. wọ́n lọ mọ owó wa eh, jẹ́ tó jókòó. Ah, àmọ́ ọmọ wulẹ̀ jókòó ìwọ tó múròyìn ayọ̀ ìwá máa mú òṣòro àrìn jà padà tí a bá wá mú nǹkan dé èmi wà á mú tiẹ̀ fún. kémi ọmọ amúròyìn ìbànújẹ́ rẹ lé. Eh, eh, ayọ̀ náà ń ẹ̀yà lóde o ti fẹ́ràn owó jù ọlọ́mọ yẹ̀yẹ kó wọ́n ní ọ̀pá ọ. kí n tó ní kí kankan sá ti pàdé. ìfọwọ́ máa ń sọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ ní ọjà. àwọn ọlọ́sẹ̀ ẹ̀já jọ fún ah, ah, àjọ múrò ìyá yọ délé. ìyá wa ẹ ṣeun o ẹ̀ǹdẹ́lẹ̀ ẹ̀ǹdẹ́lẹ̀ ẹ ṣeun ìyá wa ẹ ṣeun ìyá wa ìyá wa àwọn Yorùbá ní yìnyín ní kẹ́ni lè ṣèmí. bẹ́ẹ̀ ni àwọn Yorùbá bọ̀ wọ́n ní bẹ́rù bá dúpẹ́ orí àná tárò mìíràn gbà bẹ́ẹ̀ ni òun la ṣe wá dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ohun tẹ́ ẹ ṣe fún wa àmọ́ lóore àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ lóore la gbé gàrí wá àtúgbèṣù wa láti wá fi ẹ̀mí ìmoore hàn ìyá wa àdúpẹ́ púpọ̀ o àdúpẹ́ o àbí. ẹ dákun àwa ni a ní gbogbo nǹkan tó ń bẹ ní. ìyá wa gbogbo ọ̀dọ́bìnrin ìlú pátá wọ́n fi kíni ránṣẹ́ sí yín wọ́n ní dúpẹ́ dúpẹ́ wọ́n ní yíra níwájú wípé ẹ ṣeun o ìyàwó ẹ ṣeun adúpẹ́. ẹ káre ẹ káre ẹ káre ẹ kú ọmọ ṣe. ẹ ṣeun. èmi náà dúpẹ́ lọ́wọ́ yín. olórí ọ̀dọ́. ìyá wa. aṣojú ọ̀dọ́bìnrin. ìyá wa. ẹ káre ẹni tá a bá ṣe lóore tí ò dúpẹ́ yọ̀rọ̀ ṣàkóni lẹ́kùn ẹ̀yin ẹ mọ oore ni. Eh, mo dúpẹ́ lọ́wọ́ yín eh, àmọ́ ẹ mọ̀ wá jó yá yín lẹ́nu ṣé ẹ rí gbogbo ohun tẹ́ ẹ kó wá yìí tẹ́ ẹ wálẹ̀ fi dúpẹ́ yìí ah, èmi ò nílò rẹ̀ ah. hmm, eh, ẹ mọ̀ jó yá yín lẹ́nu ṣé ẹ rí gbogbo ohun tí ẹ rí bí oore tèmi ṣe fún yín. Ah, èmi mọ̀ ṣe tèmi fẹ́lẹ́dùwà mọ̀ ni ah. elédùwà ni ó dúpẹ́ oore fóníkálukú wa ah. ẹ mọ̀ ọkùnrin mi yóò wúlò fẹ́yìn àti mọ̀lẹ́bí ẹ mọ̀ kò lọ. yàwá abẹ́ ń bínú ni. irọ́ o tó ń ṣe pé toró kéré yàwá. àbí gàrí ìkéré. Mm, mm, mm, mo rí i pé ó wúlò fẹ́yìn àti mọ̀lẹ́bí kò wúlò fẹ́mi ẹ mọ̀ kò lọ mọ̀ lọ́dà. ẹ kúnlẹ̀. Ah, ìyàwó ẹ ṣe o jẹ́ gbúrò jẹ́ gbúrò. ẹ káwọn ọmọ yín o ẹ káre. àbúrò rí bó ṣe dá ní gbogbo ẹgbẹ́ yìí díẹ̀díẹ̀ o. délé. jẹ́ ǹdí mú lọ́wọ́ báyìí. ká máa dúpẹ́ lọ́wọ́ mo dọ́kún dọ́kún. n fẹ́ràn omi àbọ̀. Ah ló dáa bọ̀hún. ọ̀rẹ́ mi. Ah, ló tún ṣẹlẹ̀. o ò máa rí bí gbogbo nǹkan ṣe dáa báyìí. Ah. alákìjà tó yẹ pé gbogbo wa tá a bá rí báyìí a máa máa sá kiri ni ó wá dẹ̀ ń ta rí ń yọ̀mọ́ sínú wa ń dùn ah. kò má sí nǹkan tẹ́lẹ̀ dá ò lè ṣe. kò sí o kò sí o hmm. ṣé o mọ̀ pé ẹni tó bá ti ń ṣe nǹkan tí aráàlú ń fẹ́ aráàlú máa fẹ́ràn ẹ̀ àti wípé alákìjà táyé à ń sọ yìí ó máa ti ní nǹkan tí àwọn aráàlú ti ṣe fún un tó fi ń hùwà burúkú ṣùgbọ́n ló ti ń hùwà rere báyìí ó máa wò ń tèmi o alákìjà èmi máa fi gbọ́ ọjọ́ ayé mi sí. àtẹ̀mí hmm. náà rẹ̀ já máa lọ ilẹ̀ kí ni ẹ fẹ́ fi gbogbo ìtayín ọwọ́ yín ṣe tó bá jó o gbọ́n ni tó o sì lérí àkáyè wàá mọ̀ ẹ́ pé àbá tó gun wá àbá tìjà wá kò sáyé wòtòwòtò kọ̀ọ̀kan ní ààfin ìwọ sọ pé ìbọwọ́ tèmi igi ìtayín ni kò burú kò sí wàhálà àṣẹ ti wà ní ààfin kábíyèsí sì ti fi àṣẹ múlẹ̀ wípé àwọn ò fẹ́ rí ẹnikẹ́ni mo wá fẹ́ rọ̀ ọ́ mo fẹ́ bẹ̀ kó o bọ́ síta láàfin bí bẹ́ẹ̀ kọ́ ìbọn tó wà lọ́wọ́ mi wọ́n fi já òkú ẹ̀ ní gbogbo ìdánù nísìn. ó mà sí o ohun tá a bá wá di òun jẹ́ kí n mọ̀ tó yẹ kí n fi yín dá. ohun tá a fẹ́ ní báyìí wípé kó o wọlé kó o pe kábíyèsí bòde fún wa. ẹ dúró. kí ni lájọ ní o tẹ́ fẹ́ rí kábíyèsí fún tẹ́ fi ní ká wọlé ká lọ pè wọ́n wá. kò yé mi o. ẹ sì sọ bóyá ohun tó lè jẹ́ ká gbé baba jáde láti inú ilé ni. kábíyèsí o ǹlẹ́ o ọlákìjà kí ló dé kí ló ń wá láàfin mi. ọ̀rọ̀ ò ṣe é sọ lójú ọ̀gbẹ̀rì ẹ bá wí fáwọn ọ̀gbẹ̀rì tó yí yín po wípé kí wọ́n yẹ̀bà. alákìjà tó o bá ní òun wí tètè mọ fọtẹnu rẹ jáde torí kò sọgbẹrì láàfin o ewúrẹ́ ilé ọba awo ni àgùntàn ilé ọba awo ni gbogbo ohun tó wà láyìíká ọba pátápátá awo ni wọ́n ń ṣe. Hmm, kò burú mọ̀ wí. Báṣọ̀run Adégúnjú èrè wo ló wà nínú kí alágbára méjì ò dojú ìjà kọra wọn èmi ò jọ ìwọ ojú mi n ló mú ọmọ ìyá méjì dojú ìjà kọra wọn ah, ah. Adégúnjú bó o ṣe jáwọ́ lápọ̀ tí ó yọ kó o dá mi lákaná kó o ṣíwọ́ nínú à ń fìyà jẹ àwọn aráàlú tó jọba lé lórí. kábíyèsí ṣé irun tẹ́ ẹ dúró mi báyìí láti máa gbọ́ ni ṣé rádaràda tó lè yìí sọ ilẹ̀ fẹ́ máa tẹ́tí sí. ẹ wò ó ẹ ti ń fi àyè gba alákìjà jù nínú ààfin yìí o bẹ́ẹ̀ sì ni ẹ mọ ohun tó yẹ ká ẹ ṣe ẹ ṣe fún un. Hmm. adégúnjú èmi ìbá gbọ́ nímọ̀ràn bágbára bá ń gùn ọ́ ó ṣe lọ sílùú bòmíì kó ṣígun lọ́bẹ̀ kó lọ́ọ̀rẹ́ kẹ́rù kó sì kẹ́rù wá sínú àgbẹ̀. ògọ mo súnmọ́lá láti jà ògọ ó bàjẹ́ ó rẹ́ ni kọ́ ọ bóyá wọ́n kọ́ ìwọ ló sì <laughs> nítorí pé mo mọ̀ pé ẹsẹ̀ ló fi rìn wálẹ̀ yìí orílẹ̀ mi fi rìn wálẹ̀ yìí èmi ò fẹsẹ̀ rìn ìwọ ni wọ́n gbé wá náà fẹ́ ọ ní iṣu lọ́kà wálẹ̀ yìí kí ló dé tó mọ̀ lálẹ́ lémi lọ́wọ́ títí ayé ò fi parẹ́ ẹrú nìran rẹ ó mọ̀ sí ilẹ̀. adégunjú ah. lẹ́nu rẹ o pè lẹ́rú èmi ẹrú. ẹrú ni ọ́ ìjímèrè rẹ kó ṣọ́ọ̀kìgùn. ìwọ ṣọ́ọ̀kìgùn ìwọ ṣọ́ọ̀kìgùn ìwọ. irọ́ ló pa. adégúnjú. alákìjà. Hmm. ṣiṣẹ́ ṣiṣẹ́ tó bá ewúrẹ́ tí fi ń gùn yẹ ṣiṣẹ́ ṣiṣẹ́ tó bá àgbò tó fi ń ṣọkọ yẹ hmm. ṣiṣẹ́ ṣiṣẹ́ òun ló bá ọ lẹ́ni o. ewọ ọjọ́ tí ewu bá wọlé tọ̀ ewu ìjọ náà lè wú ráyé mọ́. yé yé yé ilẹ̀ ah! wọ̀ ń dá. akọ̀ tó gbóhùn ó ṣe mí ò ejò tó lóhùn ó ṣe mí ò ọ̀pọ̀ lọ́tọ́ lóhùn ó ṣe mí ò òdìjọ ẹgbà tó rọmọ lẹ́yìn ejò kẹ́ẹ̀ tó mi mú. ikú èèwọ̀ ikú èmi alákejì àdọ̀la tó bá tún di lọ́la á tún kọ̀la tó bá tún di lọ́la á tún kọ̀la. ìwọ wo ló ń bẹnu afẹ́fẹ́ yọjú sí mi ojú lọ̀rọ̀ wà. a mọ̀ pé ọmọ ẹyẹ làgbà ẹ dúró náà ṣé dandan ni kò fi kú ṣẹ̀fà jẹ ni. irọ́ ló pa alákìjà ó di ọjọ́ tí àkùkọ bá kọ lẹ́yìn ẹ̀ kí n tó dẹ̀yìn lẹ́yìn ẹ̀ èmi àmọ̀ pé mo ti ṣetán láti gba àkàtà lọ́wọ́ akitì ẹ̀ mo ṣetán láti rún ẹ lọ sọ́run àrèmábọ̀ <laughs> màá jẹ́ kí o fojú sunkún àwọn ọmọ ẹ. ọmọ pé hmm. tí wọn náà sì bímọ tiẹ̀. ẹ sórí wípé eléyìí kò ná mi ní nǹkan kan láti sọ de irú kó bá fẹ́fẹ́ lọ. irọ́ ló pa sórí èmi ọmọ òní tọwọ́ oníkọlà mi kú láéláé ó ṣèwọ̀ ìwọ padà sáàfin mọ́túmọ́lá ó ti wá di wípé ká máa fi ọmọ fi dára wa lóru àbí àbí bẹ́ẹ̀ kọ́ mọ́túmọ́lá hmm, mọ́túmọ́lá mọ́túmọ́lá mo tún ẹ pè sórí ọmọ tó lọ yẹn tí nǹkan kan bá fi lè ṣe tí nǹkan kan bá ti ṣe ọmọ mi máa jẹ́wọ́ wípé gbogbo ọ̀nà pátá ni mo fi jù ẹ lọ. ẹni máa sọ pé kí la ó ṣe la ó ṣe fún. ọmọ ẹyẹ làgbà ò ní ní àǹfààní láti dé ní ilé ìgbìmọ̀ bẹ́ẹ̀ ni. Adamo. Eva. Ete ti yi bele je ke gbohun enu mi o. <laughs> <laughs> O do bi pa sere ayan abi. Ke mo sere. Mo ni ninu ile o. Ke wole ke ko bode. O da ko ejo. Sere ni wa jo Ta gboro pe je iro. Ko si ko boko ko lowo mi. Sere ati mi to do waju mi. Won ni ra ko si lowo mẹ́ẹ̀bẹ̀ mi bá yín sọ ní tùbí ìnùbí ní ìsìn ẹ fẹ́ gbọ́ tí bàbá mi jàgódó bá ilé wọlé àyìn <laughs> eléru ọmọ sungi. ẹ wo tọ́lábíró mi sọ orí mi tó ẹ wo tó bá yẹ pé mo mọ̀ pé ẹ̀ ń bọ̀ ni owó tí mo gbà ní cooperative bá má ti gbé lọ sí ilé ìfowópamọ́ bá má gbé bọ̀ lẹ́gà lè rí i. lóòótọ́ ni. dákẹ́ ń bẹ̀ hmm. o tún parọ́ ǹjẹ́ o mọ̀ bẹ́ẹ̀ tó bá parọ́ yóò jalè tó o bá tún pẹ́kẹ́ ń da ìbọn borí ẹ. níwọ̀n kan tó o sojú yóò yóò bí ẹyẹ àjẹ́ yìí ìwọ fẹ́ mọ̀ pààyàn fún wa ṣé irú ọmọ pààyàn fún ọ bí. kò dákọ̀ mọ́ náà. bóò ni ẹ̀yin ọmọ bóò ojú ko. bóò Ah. àǹtí mi ẹ̀ sì sọ ọ́ àǹtí mi ẹ̀ sì sọ pẹ̀lú onílé mi ẹ̀ sì sọ ọ́. Ah, àbúrò mi ṣé bá jẹ́ mo pọ́wọ́ wà lé ni ìwọ ìwọ ìwọ wọ́n lé ní bá parọ́ kí ni wọ́n ní ó ṣe. yóò jalè. tó bá wọ́n jalè ńkọ́. àrọ́mọdọ́mọ rẹ̀ ló tún jà. wọ́n fẹ̀yìn rẹ̀ tàgbá nì ẹ̀rọ ògùn ní í ṣe. ẹ̀ẹ́ ibi táwa dé dúró yìí náà kò tí ì lọ jìnnà náà. ẹ̀yán wọ níbi táwa dé dúró yìí eré tiwa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí ewo làtọ̀ rẹ̀ kúnnù yín. Ah. olórí ibú pàtàkì ni ọ wà lẹ́yìn ó sórí èyí kìíní burúkú tó ga lé mi ẹ̀yìn ó ah, mo fẹ́ jẹ́ òbúlù bó ṣe ga lé mi ẹ̀yìn mo fẹ́ kọ́ bá ń sí. tó o bá dún pẹ́kẹ́. bẹ́ẹ̀ ẹ̀dọ́ pé má ṣe yẹn ẹ̀dọ́ kù. ọ̀fẹ́ kú sá. ẹ̀dọ́ pé má ṣu ẹ̀dọ́ pé má ṣu wo. ẹ̀dọ́ pé má ṣu wo. èmi ìfipá bóbìnrin lù pọ̀ o ná fẹ́lẹ́fẹ́lẹ́. ìrọ̀ ọ̀rọ̀ tí ọlọ́mọ tó wọ́n láyé. ẹ dákun ẹ ṣèké ẹ ṣèké. kábíyèsí kábíyèsí kábíyèsí. ẹ gbọ́ kí ló tún ṣẹlẹ̀. <coughs> kí náà ló dé. ẹ ẹ jèrè bàbá bàbá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣẹlẹ̀ igba ṣẹlẹ̀ ọgọ́rùn mẹ́ẹ̀ẹ́dógún ṣẹlẹ̀ kábíyèsí ẹ ti wàá rí i nígbà tó lódùmarè ṣe tá a ti rí dájú ṣáká yí pé kò sí ààbò fáwọn olóyè ah bàbá ah ẹ jẹ́ àtẹ̀rù ara wa pa ẹ̀yin àgbàlẹ́ níbọ̀wọ̀ ọ̀bá ṣe é tán àákalẹ́rí ni ah ah. ẹja gboko lọ o èyí èyí èyí èyí èyí ga. ọ̀tún. kábíyèsí. Ah, ah. ńgbà ó ṣe pé ọrọ ààbò náà lájọ sọ kẹ́ tó fàfin níjẹta ọ̀rọ̀ ààbò náà lájọ sọ a sì mọ̀ páwọn adigunjalè wà nù ewu lè tẹ àbí wọn kó ọ nílé ni bàbá bá a sọ lóòótọ́ kò ah, ojú lọ àwọn kódà wọ́n tún jayé ọ̀tún lólè ara bẹ́ẹ̀ ni mo sọ fún yín ah. ó jẹrù lọ. ọ̀tún. pẹ̀lẹ́ òkú àtẹ̀mọ́ra ibi ọ̀rọ̀ wa dé yìí èmi wá fẹ́ mú mọ̀ràn wá báyìí o wípé ká ké sí àwọn ìjọba kan fún wa láwọn ológun kan fún wa lógún lẹ̀ kan fún wa ń tọ́jú omi kan sì fún wa ń tọ́jú òfurufú kọmọ ọba wa ṣọ́ọ̀lù àbí ké mo wí. èyí náà dáa tá a bá pe àwọn ìjọba ẹjá tó ránṣẹ́ sí alákìjà kí wọ́n jọ kúnra wọn lọ́wọ́ kí ọ̀tún ọ̀rùn òsì lọ́wọ́ kó sì kọ́ran ọ̀tún lọ́wọ́ kí gbogbo ìhó lè ṣe déédéé bá a ti fẹ́ ah, èyí kọjá bẹ́ẹ̀ kí ni ọgbẹ́ ọkàn ni. Mm. Ọ̀tún. kábíyèsí. ẹ lóòótọ́ bí onígẹ̀gẹ̀ bá pé bí ọ̀fun ṣe tó lòun ó ṣe bùkèlè yóò mìíyàn tàwòtàwò ẹ ẹ ẹ mọ̀jẹ̀ àṣẹ báwọn àbáná sùúrù sí alákìjà bíi bó ẹ ẹ gbàgbé ọ̀rọ̀ àwọn bàbá wa ni àwọn bàbá mọ́nímọ́ní wọ́n ní ẹ mọ̀ràn ró o ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé ọ̀rọ̀ àná ṣé a ti ya gbàgbé gbogbo ń tálákìjà ṣe fún wa nígbà òun ni ká tún wá polè kó tún máa wá ṣọ́ olè ọ̀gára ọlọ́ṣà lálákìjà ṣóun láàtún máa wá pè kó tún wá kúnjọba lọ́wọ́ wọn kò hàn ní jẹ́ kíjọba oríṣẹ́ ṣe o ẹ̀jẹ̀ aránṣẹ́ síjọba jẹ́jẹ́ bí àmọ̀ràn tèmi nù. Ah, kábíyèsí àṣepàwòrò. bàbá àpátápá àrọ́kùnrin ogun òṣàlù tí ń gbénú ọmọ ènìyàn dún yànmùyànmù ẹ rí wí bàbá ẹ rí sọ ṣùgbọ́n ẹ bàbá rán ni pé àwọn aláàbò ìjọba àwọn èyí wọn mọ̀ ṣiṣẹ́ wọn lọ lápá ọ̀tún àwọn ọmọ alákìjà pẹ̀lú alákìjà wọn mọ̀ ṣiṣẹ́ tiwọn lápá òsì wọnú ara wọn wàá pàdé wọn pàdé ń gbàgede ẹwọ ṣe fi ṣe ìlú ní fáàbò ìlú ni. ẹ jẹ́ ká gbà mọ́ ẹ̀ tọ́tù ni wọ́n. ká mú alákìjà mọ́ra. Hmm. Hmm. wọn ò lè ṣe gbà mí. àbí ìgbórí odò pètò. lolúwẹ́rẹ́ pani pani ìpani. Oh, eh, láti ṣàkóso rúlé ó di dandan kẹgbóhùn onílé. மகிமை wọn lónìí. bóò lọ. Ah, ah, wọ́n ti sùn lọ fọ́ wọn. wọ́n sùn. tẹ bá lọ lórí ibú ìyá wọn bó ṣe ga lé mi ẹ̀yìn. láìsí kẹ́nìkan. <laughs> ó ti wáá dáa báwọn wọn ò tójú oorun lójú kú ni. àṣẹ. wọ́n wá ti pọ̀ àìsàn dínkù ọ̀run. àṣẹ. báyìí á wà wá ipò lọ ta ló tún kù tí ò tí ì dé. kò sí. ọya ẹ gbéra sọ ọya ọya ọya ọya ọya ọya ọya ọya ọya ọya ọya lọfíìsì mọjọ ọya ọya kọ́ máa lọ sá. sórí rẹ ti dà sọ ọkọ rẹ wá ayé jáde. òkú mi fisi fisi fisi ẹ̀sùn ẹ̀yìn. Me swing, me swing. Ya, ya, ya, gue bisa. Oh iya, emang, emang, emang, emang, emang, emang, oh iya, iya, iya, ini ini jòlè pa. Ah, ṣé bí a ṣe ń fi epo nìwọ náà ń bù. Dákun bu kéré dáadáa ní járe. Nítorí burúkú. Ẹ́ẹ́ ìdá kéré láì olórí burúkú dìde. Ó yá, ó yá, ó yá, ó yá, ó yá. Oyè oyè oyè oyè ó dáa fún ọ orí rẹ ti kú ẹ̀jẹ̀ tó dé oyè náà ó má dáa fún yín láì. ó ṣòro kì í ṣe yín. àdá fún wa oyè oyè oyè oyè máa máa jó máa jó máa jó máa jó máa jó. ẹ jò dandan wọn bá dáa fún náà ìtẹ̀kẹ̀dẹ̀ àwọn òwúrọ̀ ẹ kú iṣẹ́ o. alákìjà dé. wọ́n ti pa ọmọbìnrin wọ́n ti pa ọmọbìnrin kan síbí bàbá. níbo. are you a prostitute. obviously. ẹ̀ẹ́kùn. irú kíkí wo lélẹ̀ láàárọ̀ kò sùn ṣe. this is a vision. wọ́n lálàá káàkiri títí láì ṣe Joseph. gbogbo àwọn lady náà pa yìí they are into the same profession. Oh, ah! no! obìnrin tó ń rí àbálà tó ń la ò lè máa la lábẹ́ mẹ́ kó máa la gbogbo ẹ̀ ń bẹ̀ kó máa la pọ̀. gòmìnà ṣàpè. yes. wọn náà ti pọ obìnrin mi ní ọ̀rẹ́ méjì. her revelation was the same thing that happened over the night. it is simple she could be seeking attention. yes. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo àgọ́ ara mi dàbí kíní kan ṣe mí so mo ti lose appetite so uncomfortable with the last incident tó Will you believe me if I tell you the killer is still out there? Ẹ fún ṣe fún mi àbí? Mi ò fẹ́ pẹ̀lú bọ́ọ̀lù and that is it. Ṣé ìwọ àti ẹ ti fẹ́ra yín sílé <laughs> No, we're not married yet. Hey, Ẹ fọṣọ sick tẹ́lẹ̀ tí mi ò mọ̀ ni ó ti lọ dúdú púpọ̀ kú bó sì àwọn by ti gbégbé kú bòlè lọ́wọ́ báyìí síbi tó wá ń rìnrìn kúrì káàkiri. ǹdè wáìnì ni They are not loan. I should first get an almost. Hey, Mr. Kutakunte, How do I tell her that? Wọ́n ní pé ọkùnrin àtobìnrin tí wọn kì í ṣe lọ́kọláya wọn ò gbọ́dọ̀ wà lábẹ́ òrùlé kan náà. Ṣé ọmọ ẹnì kẹta tó wà bẹ́ẹ̀ pẹ̀lú wọn ni? Èṣù ni kò dẹ̀ sí kan tí ò lè ṣẹlẹ̀. A ò nira kò bá ọ, àkóbá àdàbákú ni jẹ́ tiẹ̀ o. Mo lè lágbára láti máa ríran, but I don't have any supernatural power. My job is on the line and I need your help. ara jọ ilé ayé tí mo wà yìí mo máa bá wọn ní owó lọ́wọ́. yàbí solubaba. solubaba. ọlọ́run ọba nìkan ní òkú gbogbo nǹkan láyé ìlọ máa tán. ṣé abiyamọ dẹ ni wọ ìṣá. ọlọ́run sórí mi o. ewé kan kì í bọ́ lára igi kọ́lọ́run máa mọ̀ sí. When is mommy and daddy going to come back? ká sòtítọ́ àdàbà fò ká parọ́ ẹyọ kó máa lọ. àdúrà ní ká fi ràn wọ́n lọ́wọ́. àwọn eke sì bẹ̀rẹ̀ wọ́n máa ń kú mi. let's just accept it. láyé láyé. yé kú sí. wọ́n sọ jáde. nǹkan kékeré ni wọ́n fi. mọ̀ bóyá o gbọ́n ọlọ́run lọ ni àwọn fẹ́ sọ pé o mọ nǹkan ọlọ́run lọ. ṣé ọlọ́run tó fẹ́ pè ń sìn ó yàtọ̀ sọ́lọ́run tó pè ń gbà yẹn títí àwọn ẹ̀bí fún wa ẹ rẹ sà ẹ rẹ sà. mo ṣàkàrà yín ni. orí náà.